عباس رضي الله عنه قال صلى النبي صلى الله عليه وسلم العيد ثم رخص في الجمعة فقال من شاء أن يصلي فليصلي رواه الخمسة إلا الترمذي وصحاه ابن خزيمة الحمد لله حديث تي أفكاري lẹ́yìn ọ̀rọ̀ ìrun jimá àti ọ̀rọ̀ ìrun ọdún léyà ọdún àwẹ̀ ni. eléyìí ó tún máa jẹ́ àgbọ́yé fíkì òwà kan. lọ́jọ́ tí ìrun jimá bá papọ̀ mọ́ ìrun ọdún kí ló yẹ kí mùsùlùmí ó ṣe. lọ́jọ́ tí ìrìn jimá bá papọ̀ mọ́ ọdún kí lọ́jọ́ kí mùsùlùmí ó ṣe òun náà ni àdéṣe abẹ́ka yìí. ọmọ anton lọ́ba ẹ̀gbà wa àdéṣe náà wá. صلى النبي صلى الله ọsọ báyìí pé ó ní ó kírun ọdún ìrun ọdún kọ̀dákọ̀ ọdún yẹn tó jẹ́ kọ̀dákọ̀ ọdún yẹn lọ jẹ́ ó ní ànábì kírun ọdún bọ́yá àwọn ọdún léyà ni àbí ìrun ọdún ààwẹ̀ ànábì kírun jimá ó kírun yìí nìkan. tó máa wọ́sọ̀ fèrè jimá. bó ṣe wá parí ìrun ànábì wá dìde. ثم رخص في الجمعة في الجمعة anabi wa ṣe ìrọ̀rùn fáwọn èèyàn pé nípa ọ̀rọ̀ jimá lọ́jọ́ jimá náà lọ́jọ́ ọdún wọ́n sì kí jimá bíi aago mẹ́wàá àárọ̀ bánabi sì wá parí súnmọ̀rọ̀ fàṣọ fèlèjọba ọba sí ìrọ̀rùn túnmọ̀rọ̀ ní pé sáà hàlà àlànà sí ọba sì rọrùn fáwọn èèyàn níbi ìrùn jimá kí lóò anábì wa sọ. bàkọ́ anábì wa sọ pé. bàṣà àyèsọ́lì abalẹ̀sọ́lì. ẹni tó bá fẹ́ máa ń ṣáà ẹni tó bá fẹ́ àyèsọ́lì à láti kírun jimá yẹn ni àyèsọ́lì àsọ̀lá àtàlẹ̀ jùmọ̀ ẹni tó bá wù ú ẹ̀yìn tẹ́ kírun àyèdè yìí láti kírun jímọ̀ fàlìyé sọ́ọ̀lì kọ́yà lọ kírun jímọ̀ tásìkò jímọ̀ bá tó kọ́ lọ kírun jímọ̀ tásìkò jímọ̀ bá tó rọwá wòlò hamsa àwọn àpá aládìsí márùn ni wọ́n gbà wá àyàfi tẹ́lẹ̀mì sí ni kàlùsí mọ́ wọn lọ́nà bí máa jẹ́ sínú nasáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gba àdìsí yìí wá. ìlànà òsè mọ́sálà àdìsí yìí lálàáfíà kí ni àǹfààní àti ẹ̀kọ́ èyí tá a fẹ́ mú lára àdìsí yìí kí ni ẹ̀kọ́ tó máa jẹ́ àgbóyè ẹ̀sìn wa. àkọ́kọ́ ni pé akọ́ látara àdìsí yìí pé gbogbo ẹni tó bá kírun éèdì níjọ́ yẹn gbogbo ẹni tó bá kí irun ìdì níjọ yẹn fáláwo àyàdúrà àlùjọmọ́á fáláwo àlùlà àyàdúrà irú ẹni bẹ́ẹ̀ tó bá wò ó tó bá dásìkò ọ̀run jimá kọ́ wa kí jimá tó bá sì wò ó ó lè mọ́ àṣegẹ́ni ó lè mọ́ àkíjimá àgọ́ ìwà ọdún léyà ń bọ̀ yìí ká pé ọdún léyà fẹ́ bọ́ sójú ọ jimá tó o bá wá ń lọ sẹ́yìn láti lọ kírun eid tó bá wá dago kan àbáko méjì tábẹ́ kírun jimá tó bá wù ọ́ o lè lọ tó bá sì wù ọ́ lè jòkó nulẹ̀ kẹ́lẹ́ àwọn ojú ọ bàbá mọ́ládùn ẹ̀ndínlẹ̀ àsìkò jimá ti àsìkò jimá ti o lè sọ fún kẹ́ ní òun ìlọ ọmọ tó gbé ọmọ ìwọ́n mọ̀ tó lé lóko tó bá ní òní lọ kò lè sọ fún bẹ́ẹ̀ tó bá sì wù ọ́ ìwọ́n náà lè jáde lé kọ́ ìwẹ̀ jimá kó sí kí ni kọ́ lọ àkọ́kọ́ ẹ̀kọ́ lọ. àkọ́kọ́ ẹ̀kọ́ nù tó bá wù ó lè lọ tó bá sì wù ó lè ṣe kéde ó lè má lọ nítorí pé sẹ́yìn ọmọ arákàmù sọ pé rọ́fọ́sán nàbí sọ́lọ́ báwa lè wọ́sẹ́lá fèlè jọ̀wọ́ kí làwọn ẹ̀fọ́ sọ níbi ní famanṣá fáwọn èyí sọ́lọ́ ẹni tó bá wù kó kírun jimá yìí wọ́n máa lámù ẹni wọ́n máa lámù yáṣá ẹni tí ò bá wá fẹ́ kó sọ ni kó fi sílẹ̀. gbòòrò gbọ́ yẹ. ẹ̀kejì ni pé ẹ̀kọ́ kejì ni pé tó wá níjọ́ jimá tí ọdún ọdún iléyà bọ́ síbẹ̀ àbọ̀dún àwẹ̀ lọ́bọ́ sásìkò yẹn tí a fẹ́ kí irun méjì níjọ́ kan náà. ẹni tí kò bá lọ kírun ayé bóyá torí ìdí kan sí ìdí kejì ni òjò lọ àbí ó tiẹ̀ lọ nígbà tó dọ̀rùn kò láǹfààní àti bá wọn rí irun kí nítorí ìdí kan sí di kejì irú ẹni báyìí ànábì ọba wí o ẹ̀gbọ́ ẹni tí ò láǹfààní àti kí wọn rí ni bóyá kò lọ àbí ó tiẹ̀ lọ ìdí kan àbídí kejì ló mu tí òbí rún éèdì kí ẹjẹ á jẹrọ yìí mọlẹ o torí àlọ mi ní sùn tọwọ́ jọ́wọ́ bá ṣẹlẹ̀ lẹ́wọ̀n á wó kìdí akágbá wọ́n dẹ̀ ti kọ́ kò lè tẹ̀lé. ẹni tí ọba lọ ànábì ọba rí ọjọ́ kùnrin tí inú jimá inú yìí dìde ọ̀ràn yẹn lọ lẹ́rí àmọ́ kan sí di kejì òṣèlú kejì bí a ti lọ lẹ́yà èdè wa bá ní ọ̀nà sẹ́fúrú mò ń lè lọ èdè mọ́ kò sí kí níbi kan kò dó kí lọ́dọ̀ inú gbọ́dọ̀ ti bá kí lọ́dọ̀ tó bẹ̀rẹ̀ sí. irú ẹni bẹ́ẹ̀ ṣé tó máa bẹ́ẹ̀ pé jimá dúró tó ti délé tó ti délé ṣé òun náà ní lọ kí ó ní ànábì tó ní wà mọ̀ fàmọ̀ ṣáá sóhun náà sọ bẹ́ẹ̀ òun ò ní wíbẹ̀ wà ànábì ọ̀gá ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ànábì sọ̀rọ̀ láàrin kò sí kí ni kò bá ru ẹni bẹ́ẹ̀ ni nítorí pé òun ò kí amẹ́ni tó bá kírun eid anábì ń bá wípé tó bá wò kó kí tó bá sí òkú sí kí ni ọjọ́ ẹ̀kọ́ ẹlẹ́kejì ẹ̀kọ́ ẹlẹ́kẹta nínú hadith yìí òun ni pé ọkọ fún ìmọ̀ọ́mù kọ̀ọ̀kan kó sàlàyé òfin ẹ̀sìn fáwọn èèyàn kọ́dẹ̀ wọ́n sọ fáwọn èèyàn pé kan lọ́lọ́lá jù nígbà tọ́lọ́wọ̀n ọba ti sọ fún wa bẹ́ẹ̀ pé kan lọ́lọ́lá. ìdí ni pé ẹ̀rí tí tabaníkàtì làákàyè ti wà wò gbogbo wa lè mọ̀ rò pé a ṣe bí ìròyìn èdè ìwé nǹkan ìjà wa ni ìròyìn jimọ̀ kankan ni ìpìlẹ̀ sọ wá lè rọrùn ká sọ pé kí ẹ mọ́ kí irun jimọ̀ kí ẹ̀kẹ́ tó bá wù ní kọ́ wá à kí ni ìwé ní bá a mú o ẹnì pẹ́ lómi lè máa bẹ̀rù kọ́ mọ́ sọ bẹ́ẹ̀ anabi ò tijú ní ìdíjọ́ náà lọ́wọ́ anabi dìde ọ́ sàlàyé òfin ẹ̀sìn fáwọn èèyàn kọ̀ wá tó sọ fún wa pé kẹ́ ẹ wá dé wà ló lóore ju o ó lẹ́ni tó bá wù ú kó lé bàbá rẹ̀ ẹni tó bá sì wù kó wá sí jémà lọ́dẹ òní tẹ́ ẹ bá sọ orú ẹ̀ lọ́dọ̀ àwọn tí ò lágbọ̀ yìí wọ́n lè máa ní pé tó bá sì yà wọ́n máa gbéra wọn lóṣù náà wọ́n ti yọ lẹ́jù wọ́n ti yọ lẹ́jù àbí tẹ́ bá wá rí nìkan tó ṣe pé òun tiẹ̀ jẹ́ kìí ṣe máa mú àmọ́ kan lóhùn ní lọ sí júmọ̀ níjọ yẹn àyàn máa wò pé kò lágbọ̀ yìí tó pé ìbẹ̀rù ọlọ́run bá rò sí pé àwọn tó lóore jù wá lọ làdẹ́bí sọ fún pé famanṣẹ́ ayọ̀sọ́lẹ̀ àfàlẹ̀ yọ̀sọ́lẹ̀ àwọn tó lóore jù wá lọ làdẹ́bí báwí. ilé ìlú máa jó yíwa pé ibi tó bá ti jófin ẹ̀sìn ní a ní láti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kálẹ̀ náà sọ fún wọn pé kan ló lóore jù kan lọ nígbà tó òjíṣẹ́ ọlọ́run àtọ́fà pélé lọ́sọ̀kẹ́ni ló lóore. àwọn ẹ̀kọ́ èyí tó jẹ jáde nínú hadith yìí nìyẹn. lórí ọ̀rọ̀ pé ẹni tó bá wù ní kó wá sí jimá ẹni tí ọ̀bá sì fẹ́ kọ́ mọ́ wá sí jimá ṣé dandan wá ni kí wọ́n kírun jimá àbí kọ́ lọ́jọ́ náà lọ́hùn dandan ni kí ìmọ̀ ọmọ ọlọ́ kírun jimá o torí pé dáná ìbísọ̀ ni pé ẹni tó bá fẹ́ kó wá jíjímọ̀ ẹni tí ọ̀wá fẹ́ kọ́ mọ̀ wá ó túmọ̀ sí pàánà bí ọlọ́ tiẹ̀ ìmáàmù dandan ni kó wọn lọ gbíjímọ̀ dúró ẹni tí ń ṣe máàmù ni à ń bá wí àmọ́ máàmù ó sì gé ni yóò lọ kíjímọ̀ fáwọn èèyàn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ò wí torí jọ́nà lọ́wọ́ ànábì ní kíjímọ̀ fáwọn èèyàn ọ̀rọ̀ yẹn ò sì bá ànábì mi ìmáàmù ọlọ́kírun fáwọn èèyàn kí ni ló tí ó fún ìjọba yẹn fún òun nítorí ẹni tí ò láǹfààní àti segele àti wá sẹ́yìn dandan yóò lọ kí o olùkọ́ àgbàgbọ́ yìí àgbọ́yé kẹrin nìyẹn ní ìparí torí pọ́jọ́ ti lọ tọ́ bí èèyàn bá wá lọ kí ìran jéba bí èèyàn jòkó nulẹ̀ tó sùn ó ti pọ́ fún gba àsìkò yẹn sùn ọjọ́ ìsinmi náà kú lónìí sẹ́lu ẹni bẹ́ẹ̀ ṣé yóò kírun zórí àbí òní kírun zórí. wọ́n sọ bẹ́ẹ̀ o ṣé yóò kírun zórí àbí òní kírun zórí. ọ̀rọ̀ mẹ́ta làwọn àfáà sọ lábẹ́ pé níjọ́ tí jimá àti ẹ̀yìndì bá papọ̀ kí lọ́ọ́ yẹ ká sí. àwọn àfáà kan pé gbogbo ẹni tí ọba ti kírun ẹ̀yìn lọ́jọ́ yẹn kìí ṣe dandan fún ọmọ tó kékeré mọ́ kó kírun zórí mọ́ torí pé àlẹ́bí ni fàmàṣá fàlẹ̀ ìsọ̀lẹ́yà fàmàṣá àyùsọ̀lẹ́yà fàmàṣá ayé fàmàṣá àyùsọ̀lẹ́yà fàlẹ̀ ìsọ̀lẹ́ fàlẹ̀ ìsọ̀lẹ́ anábìnrin tó bá fẹ́ kó kírun kó kí akí ẹni tí bá sì mọ̀ pé òun ọ̀gbẹ́ ó túmọ̀ lé kí ni a jẹ́ pé irun ìdí ó ti rọ́pò irun jimanu àwọn kan wí bẹ́ẹ̀ pé kò nídìí ká kírun ká kírun sórí ìmọ̀ táwọn ti lọ kí jimá lórí tó bá bẹ́ẹ̀ lànà ìbísọ̀ irú àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lo tọ́nà lérí hadisi wọ́n lọ́wọ́ tó jẹ́ ni tọ́nà lérí hadisi wọn ò wọ àwọn àdéhùn míì tí ń tọ́ka lẹ́yìn pé irun zúùrì o òun gẹ́gẹ́ ni irun irun jimá wá ọwá rọ́pò rẹ̀ ni. irun tá a sọ yìí àfa àwa zayn ibn zubair zayn ibn zubair òun gbọ́ yé lọ́bẹ̀ ìkànnà sọ̀ ábà kò sì kírun zuri jọ́nà lọ́hùn ọ̀tọ́ dà sùpàásì ló ti kíni ló tó lọ kí ni. àmọ́ àgbọ̀yé èyí kìí ṣàgbọ̀yé tí okun orin ká mú lọ́wọ́. àwọn míì tún sọ pé dandan ni kó kó sí léni kọ́rọ̀ kí irun jimá dandan ni kó sí kíni kó kí irun jimá àsìkúlá lásì. àwọn kan lẹ́nu kò ní kọ́kí gíní kọ́kí zórí àwọn kan nù. àwọn kan wá sọ pé yóò kírun zórí yóò lè yóò kírun zórí àwọn yẹn la fẹ́ ká mú lọ́wọ́ wọ́n ní yóò kírun zórí ìmọ̀lọ́ kí yọ̀lọ́ kí jimá yẹn òtúrọ̀ ìdúgbò lè ṣe wọ́n ní pé torí pé inú zúrì ní ọ̀ràn yẹn àsìkò yẹn ni ètò bàlẹ̀ ti mú ọ̀ràn yẹn àsìkò yẹn tá a bá ti fi kí júmọ̀ á kì zúrì ni nítorí pé ọlá apá ní excuse ọlá apá ní kéde a ní excuse òun ni kò já lè kírun jímọ̀ níjọ́ yẹn torí àfihàn zúrì àfihàn rọ́pò rẹ̀ nínú ilé wa wọ́n ní pé torí pé aláàárẹ̀ tẹ́lẹ̀ náà gbà tóun náà ní excuse kò sí kí ni kò lọ kí irun jimá kí ló padà fi rọ́pò lẹ́nu lé olùzóòrè wọ́n ní dájọ́ kan ló máa wéjì àwọn èyí lọ ẹ̀ka tẹ̀lé ẹ̀ kì í sórí padà àwọn ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n sọ pé dandan ni kọ́ lọ kí irun jimá àwọn gbà pàdé sí yọ lálàáfíà wọ́n dandan ni kọ́ lọ kí ni tọ́ba ti kí ìdì náà dandan ni kọ́ tó lọ sí kí ni kọ́ ki kí jimá torí pàdé sí ọlá láfíà lọ́dọ̀ tí wọn. àmọ́ àdìsí àdìsí ọlá láfíà torí ẹni pé a ní lọ kí jimá ni kájòkó nulẹ̀ wa kò sì túmọ̀ sí pé èèyàn bẹ̀rù ọlọ́run torí báwọn tó lóore jù wá lọ gbọdọ máa lọ fún àyè tábà yín wá sùn lọ wọn kiri sódò wọn náà ẹgbẹ wọn lásìkò lẹsẹ ń gbèsè wọn àtàkùn kalẹ ẹ wọn ti ṣe gbójú bàtà wọn ṣe gbogbo ẹ wọn ti ẹdẹ rọjú ta anabi ní famanṣá fàlìyùsọ̀lìyà famanṣá ayùsọ̀lìyà fàlìyùsọ̀lì anabi lọ sọ bẹ́ẹ̀ náà tó bá dẹ̀ di bí aago mẹ́ta yọ̀dẹ̀ jáde yéé zikiri yóò àké sórí rẹ̀ pàtó ogun yín bá lọ létan ẹ bá kó jimá tó bí àárín ẹ̀sẹ̀ jẹ́ ni kọ́lọ́mọ́sà sọ wà lẹ́nu kọ́lọ́mọ́sà gba àdúrà wa. وتعطي كل مصاص سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أبوكم ولهم وبعد